ìlú ò fararọ ilé ayé ò gbẹdẹmukẹ bẹ́ẹ̀ ni gàrí kọjá agbára àwọn mẹ̀kúnnù kí ló tún ṣẹlẹ̀ báyìí ò nílẹ̀ nàìjíríà ṣé kìí ṣe wípé ń ṣe lè tó ìṣèjọba rẹ̀ aṣíwájú Bọ́lá Tinubu tún fẹ́ dì mọ́ ìkúnjú wàhálà àti onírú ìjákulẹ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà báyìí nígbà tó tún fojú hàn pé ń ṣe nìkan ló túbọ̀ ń burú sí o lójúmọ́ tó mọ́ lónìí ilé ìkó sẹ́yìn bíi ààrẹ aṣíwájú bọ́lá tinubu ti ṣe ń béèrè fún owó míì láti fi gbọ́ bùkátà lórí àbá ètò ìṣúná ọdún 2024 owó orí ìrànwọ́ ṣáájú ìjọba àpapọ̀ lẹ́wà alábẹ́ ìdarí ààrẹ aṣíwájú bọ́lá tinubu ti dá sísan owó orí epo bẹntiróòlù dúró lẹ́yìn rẹ̀ ló ti ṣe bẹ́ẹ̀ kéde àfikún owó oṣù fún àwọn òṣìṣẹ́ ṣùgbọ́n tó fojú hàn pé ilé ayé ò sí bẹ́ẹ̀ gbẹdẹmukẹ òun fún àwọn aráàlú àti àwọn aráàlú tí wọn kì í ṣe òṣìṣẹ́ nígbà tí ọ̀pọ̀ àwọn òṣìṣẹ́ ti bẹ̀rẹ̀ sí ní rin àrìnwọ̀ntì lọ sí ibi iṣẹ́ wọn débi wípé ọ̀pọ̀ àwọn òṣìṣẹ́ àti àwọn aráàlú ni wọn kò lè wọ ọkọ̀ mọ́ lọ sí ẹnu iṣẹ́ wọn àti ọ́fíìsì nígbà tí ìjọba kéde àfikún àti ìlọ́po mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n twenty five percent gẹ́gẹ́ bí owó oṣù àwọn òṣìṣẹ́ lẹ́yìn tí ó ti dá owó orí ìrànwọ́ epo bẹntiróòlù dúró ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ń ṣe ní gbogbo wọ́n túbọ̀ ń le koko sí i ìbéèrè iléeṣẹ́ ìròyìn Yorùbá Gidi TV ni wípé kí ló wàá ṣokùnfà onírúurú àṣe onírúurú àsọtẹ́lẹ̀ táwọn ìránṣẹ́ Ọlọ́run ti sọ ni àbí kí ni gan-an àbí ààrẹ aṣíwájú Bọ́lá Tinubu àti àwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ ìjọba rẹ̀ wọn ò kájú òṣùwọ̀n tó ni nígbọnú okòwò tàbí ọrọ̀ ajé ìjọba àpapọ̀ gbé owó oṣù sókè láti ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n náírà lọ sí ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin náírà thirty thousand to seventy thousand naira ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nǹkan ò ṣẹnu re àwọn aráàlú sì túbọ̀ wọ́n ń fojoojúmọ́ pariwo sí i wàyí ò nígbà tó ń sọ̀rọ̀ gbajúgbajà àwòrò ṣàṣà nídìí àtúpalẹ̀ ọ̀rọ̀ òṣèlú àti ti ètò ọrọ̀ ajé ọ̀mọ̀wé Muda Yusuf ti ní bí ìjọba àpapọ̀ lẹ́wà àti tàwọn ti ìpínlẹ̀ ti ṣe kéde àfikún owó oṣù yìí yóò túbọ̀ mú kí orí kó tẹ̀síwájú ni o láti máa ta àwọn orílẹ̀-èdè Nàìjíríà nídìí wípé ń ṣe ni àwọn ọlọ́jà àti àwọn olókoòwò náà tó fi mọ́ àwọn onímọ́tò tó fi mọ́ ọlọ́kadà náà yóò tún gbìyànjú láti gbé owó iṣẹ́ tiwọn náà sókè lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n ń ṣiṣẹ́ fún ṣáájú ní ètò ìjọba ààrẹ aṣíwájú bọ́lá tinubu ti ṣe àgbékalẹ̀ àfikún tírílíọ̀nù mọ́kànlá náírà láti fi kún àbá ètò ìṣúná kí nǹkan kó lè ṣẹnure nígbà tí ó tún fojú hàn wípé gbèsè tílẹ̀ nàìjíríà jẹ sílẹ̀ báyìí ó ti wọ tírílíọ̀nù mẹ́tàdínláàádọ́rùn-ún náírà eighty seven trillion naira wàyí o àwọn onímọ̀ nípa ètò ọrọ̀ ajé ti wá wòye wípé àsìkò ti tó báyìí o fún ètò ìjọba ààrẹ aṣíwájú bọ́lá tinubu láti tún ìgbésẹ̀ rẹ̀ gbé ìwòye táíwò oyèdélé ẹni tí ṣe ògbóǹtarìgì àti akọ́ṣẹ́mọṣẹ́ ọlọ́pọlọ pípé nídìí ètò ọrọ̀ ajé ni wípé kétò ìṣèjọba ààrẹ aṣíwájú bọ́lá tinubu kó tẹra mọ́ gbígbà owó orí ní ọ̀nà àbáyọ àti pé kétò ìṣèjọba ààrẹ bọ́lá tinubu tó wà lóde báyìí kó ṣẹ́ra díẹ̀ dúró lórí epo rọ̀bì ṣùgbọ́n kí ó yà sí àwọn ẹ̀ka míì bíi iṣẹ́ ọ̀gbìn àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́nà tí ìjọba àpapọ̀ lẹwa nàìjíríà tí ó tún fi lè rí owó sí i nígbà tí ó ní ó tún ṣe pàtàkì kí ìjọba àpapọ̀ nàìjíríà kí ó mú àdínkù dé iná pa àti iná gbèsè òkànmí eléyìí tó wọ́pọ̀ jùlọ láwọn ilé ìjọba gbogbo nígbà tí ìtújọba tó wà lóde báyìí sì gbọ́dọ̀ tún wá gbogbo ọ̀nà láti rí pé owó oṣù tuntun eléyìí tó kéde fún àwọn òṣìṣẹ́ ọba nílẹ̀ yìí kò ṣe àkóbá fún ètò ọrọ̀ ajé nàìjíríà ní gbogbo ọ̀nà àti pé pàtàkì ibẹ̀ ni pé kí ìjọba kó gbé ìgbésẹ̀ tí ó fi mú kí owó oṣù àwọn òṣìṣẹ́ tuntun àti owó tí àwọn aráàlú ń ta nǹkan lọ́jà kí ó ṣe bẹ́ẹ̀ kó ṣe wẹ́kú pẹ̀lú ara wọn léyìí tí kò fi ní jẹ́ àkóbá fún ìdàgbàsókè ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa nàìjíríà ẹgbọ́n náà àbá ètò ìṣúná ọdún 2024 ó mọ̀ ti fìdí jálẹ̀ lára aṣíwájú bọ́lá tinubu bá tún bẹ gègé lọ́wẹ̀ nígbà tí ó béèrè fún bílíọ̀nù méjì ó lé belejà dọ́là àwọn aṣojúṣòfin ẹgbẹ́ òṣèlú apc bá ní kí ló burú níbẹ̀ àti pé àwọn ti ṣetán wò láti fọwọ́ sí i ń la àwọn aṣòfin táwọn gẹ̀ẹ́tì alátakò pdp bá ní kí ló ṣubú ti àwọn lọ́sẹ̀ yìí ó ṣeé ṣe o kí ìjókòó lè gbìmọ̀ aṣojúṣòfin lẹ̀ yìí láàrin ẹgbẹ́ òṣèlú PDP àti APC kí wọ́n lọ agbádá mọ́ ara wọn lọ́rùn lórí àfikún owó tàbí owó ìyá tó tó bílíọ̀nù méjì dọ́là ilé tí aṣáájú Bọ́lá Tinubu tó ti bẹ́ gègé rẹ̀ ṣọwọ́ sí ìjókòó lẹ́gbìmọ̀ aṣòfin àgbà lẹ́wà àti aṣojúṣòfin ṣé kì í ṣe wípé nǹkan ti fẹ́ dàrú báyìí mọ́ ètò rẹ̀ aṣáájú Bọ́lá Tinubu lọ́wọ́ ni o àbí báwo àbí kí tiẹ̀ nìkan ètò ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ń darí ilẹ̀ yìí lọ́wọ́lọ́wọ́ àlàyé ni wípé ṣé kìí ṣe wípé nǹkan ti fẹ́ dàrú mọ́ ètò ìṣèjọba rẹ̀ aṣíwájú bọ́lá tinubu lójú báyìí àbí kí tiẹ̀ ní gan ètò ìṣèjọba ẹgbẹ́ òṣèlú apc tí wọ́n ń darí ilẹ̀ yìí ṣe lálàyé wípé àwọn ń gbìyànjú ṣùgbọ́n àwọn aráàlú sì ń pariwo wípé kò sí ìyàtọ̀ nídìí wípé ń ṣe ni ohun gbogbo ó tún gbówó lérí kàkà kó sùn lára ìyá àjẹ́ ń ṣe ló tún rí bẹ́ẹ̀ ó tún ṣùgbọ́n mọ bí obìnrin ẹyẹ wá ń yí lu ẹyẹ nígbà tí ó fojú hàn pé kàkà kí owó dọ́là owó pọ́ùn àti owó yúrò kó jẹ́ wálẹ̀ ń ṣèlú síbẹ̀ ó tún gbẹnu sókè sí lọ́wọ́lọ́wọ́ nílẹ̀ nàìjíríà lójúmọ́ tó mọ́ lónìí ara kòró okun bẹ́ẹ̀ ni ara òró adìẹ àlàyé àwọn adarí ẹgbẹ́ òṣèlú apc kan ni pé ètò ìṣèjọba tó kógbá wọlé nílẹ̀ yìí eléyìí tí ajagun fẹ̀yìntì muhammadu buhari tó darí ló polúkúrú musu ètò ọrọ̀ ajé ilé wa nígbàtí ti ìtìjọba Alhaji Muhammadu Buhari náà òun náà gbìyànjú ó kan ẹgbẹ́ òṣèlú PDP má àgbélébù nígbàtí òun náà fi ẹ̀sùn kan ìtìjọba ọ̀mọ̀wé Goodluck Jonathan wípé àwọn ló ba ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ léyìí tó sì mú kíjọba tó wà lóde báyìí náà lábẹ́ àṣẹ ààrẹ Bọ́lá Tinubu kí òun náà kí ó fi ẹ̀sùn kan ti Alhaji Muhammadu Buhari àti Goodluck Jonathan wípé àwọn náà bà ètò ọrọ̀ ajé ilẹ̀ nàìjíríà jẹ́ tó sì fojú hàn pé ńṣe ni àwọn adarí ilẹ̀ nàìjíríà ti bẹ̀rẹ̀ sí ni máa fi ẹ̀sùn kan ara wọn lórí ipò tí ilẹ̀ nàìjíríà wà báyìí wàyí o à ń pe ọ̀rọ̀ ńlọ́wẹ̀ ọmọ tí ń nà ronú báyìí nígbà tí ó tún fojú hàn pé ó ṣeé ṣe o kí ọ̀rọ̀ kó dàrú ní ìgbìmọ̀ aṣojú ṣòfin ilẹ̀ wa ní pàápàá jùlọ láàrin àwọn aṣòfin ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ń ṣe ìjọba lọ́wọ́ àti ẹgbẹ́ òṣèlú PDP táwọn jẹ́ alátakò wọ́n ní bí àwọn aráàlú ṣe bẹ̀rẹ̀ sí ni máa pariwo wípé bílíọ̀nù méjì dọ́là ó lé bẹ̀rẹ̀njà tí ìjọba àpapọ̀ lè tún fún fẹ́ lọ yá yóò tún dínkù ìṣòro àwọn aráàlú ni o èyí ń tírílíọ̀nù méjì dín tírílíọ̀nù méjì ó lé díẹ̀ tá a mọ̀ sí one point seven seven trillion tí ìjọba àpapọ̀ fún yá gẹ́gẹ́ bí eléyìí tí ó kù díẹ̀ káàtó nígbà tí àwọn ẹgbẹ́ òṣèlú pdp ọ̀hún kò sì fojú hàn pé wọ́n ṣetán o láti buwọ́ lu ètò ẹ̀yáwó náà àlàyé igbákejì agbòròsọ ìjókòó lẹ́gbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ yìí ẹlẹ́ẹ̀kẹwàá rẹ̀ tó wà lóde báyìí ìyún ọ̀nàrẹ́bù Philip Agbase ni wípé àwọn ti ṣetán o láti tẹ́ ààrẹ aṣíwájú Bọ́lá Tinubu lọ́rùn lórí àti yá owó ọ̀hún eléyìí tí ọ́fíìsì ààrẹ sì ti bẹ̀ ó sì ti kọ lẹ́tà rẹ̀ ṣọwọ́ sí ọ̀nàrẹ́bù Tajudeen Abbas lọ́sẹ̀ tó kọjá lọ nígbà tí ọ́fíìsì ààrẹ náà dúró lórí ọwọ́ wípé owó ọ̀hún ní ìjọba àpapọ̀ ilẹ̀ yìí fẹ́ náà láti fi gbọ́ bùkátà lórí tírílíọ̀nù mẹ́wàá náírà ó dín díẹ̀ tí ṣe àfikún owó náà fún tí ṣe àfikún owó náà ìtẹ̀mọ̀ sí nine point seven trillion naira deficit gẹ́gẹ́ bí àfikún àbá ètò ìṣúná ọdún twenty twenty four torí pé nǹkan ti ń tán lọ lápò ìjọba lẹ́wà léyìí tó túmọ̀ sí wípé ọdún 2024 kò tí ì parí ṣùgbọ́n owó tíjọba àpapọ̀ wa tí ó ná ó ti kọjá owó tó ń pa wọlé o ó sì nílò láti rí owó tí yóò ná títí tí ọdún 2024 yóò fi wá sí ìdádúró tàbí wá sí ìparí nígbà tó fojú hàn pé kò sí owó lọ́wọ́ ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà mọ́ kó ilé ìgbìmọ̀ asòfin àgbà ti fọwọ́ sí i láti ya owó ọ̀hún tó mọ ìjókòó lé ìgbìmọ̀ aṣojúṣòfin o ṣùgbọ́n wọn kò tí ì fi ẹnu rò jóná ní tààràtàrà lórí àtìlọ́rì ya owó ọ̀hún nígbà tí òun náà sọ̀rọ̀ pẹ̀lú ọ̀kan lára àwọn ìwé ìròyìn olójoojúmọ́ ilẹ̀ yìí ìgbákejì alága tó wà ní ìgbọ́nu ètò àti ọ̀rọ̀ àwọn aráàlú ó tẹnumọ́ wípé ń ṣe nílé ìgbìmọ̀ aṣojúṣòfin yóò padà buwọ́lu àbọ̀ ọ̀hún tàbí kéjì ìgbésẹ̀ táwọn aṣòfin àgbà náà gbé nípa fífi ọwọ́ sí owó ìyá tí ààrẹ aṣíwájú bọ́lá tinubu tó ń béèrè fún bó tilẹ̀ jẹ́ wípé tírílíọ̀nù mẹ́rìndínlógójì náírà one hundred and thirty six trillion naira ní àgbáríjọpọ̀ ṣẹ̀kẹ̀dúgbẹ̀ gbèsè tó wà lọ́rùn àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ṣùgbọ́n àlàyé ọ̀nàdébù philip àgbà ṣèlérí pé kò sí ohun tó burú nínú yíya owó náà torí pé kò fi bẹ́ẹ̀ sí ìyàtọ̀ nílẹ̀ nàìjíríà láti ìgbà tẹgbẹ́ òṣèlú apc ti dórí àléfà àti pé kò tilẹ̀ nílò láti máa gbọ́ onírúurú àwọn awuyewuye àròyé àti àtakò tó ń jáde láti ẹnu alhaji atiku abubakar tí ṣerùdíje tí ẹgbẹ́ òṣèlú alátakò ń gbé kalẹ̀ nínú ètò ìdìbò síléeṣẹ́ ààrẹ ilẹ̀ wa tó kọjá lọ èrò àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú alátakò tí ṣe pdp nínú ìjókòó ilé aṣojú ṣòfin ẹlẹ́ẹ̀kẹwàá tó wà lóde báyìí ni wípé owó yíyá kì í ṣe ọ̀nà àbáyọ báyìí o láti fi kó wàhálà àbá ètò ìṣúná fún tọdún 2024 tó kù tí ò tí ì tán nígbà tí ó ń sọ̀rọ̀ ọ̀nàrẹ́bù Kingsley Chindaya ní kì í kúkú ṣe wípé ìgbésẹ̀ tí ààrẹ Bọ́lá Tinubu fẹ́ gbé kò dára o ṣùgbọ́n kì í kàn ṣe ohun táwọn táwọn jẹ alátakò yóò kàn déédé buwọ́lù bẹ́ẹ̀ sá níjọ́ jẹ̀tẹ́ láì béèrè ìbéèrè kankan tàbí alára nígbà tí àwọn gbọ́dọ̀ béèrè onírúurú àwọn ìbéèrè ẹlẹ́fọ̀ọ́rí o lórí owó òní àti ọ̀nà tí ìjọba aṣọ́júbọ́dá ti ń fẹ́ gbà láti yá owó náà tó fi mọ́ ọ̀nà tí ó fẹ́ gbà náà nígbà tí àwọn yóò sì tún gbìyànjú láti ṣe ìwádìí dáadáa bóyá owó ọ̀gán wọn ò ní ṣe bẹ́ẹ̀ darí rẹ̀ gba okòwò míì lọ tí owó ọ̀hún bá padà bọ́ sọ́wọ́ ìjọba àpapọ̀ níbàámu pẹ̀lú bí aṣọ́jú Bọ́lá Tinubu ti ṣe pẹ́ gègé sí ìjókòó lẹ́gbìmọ̀ aṣòfin àgbàlẹ̀ wàyí ò nínú ọ̀sẹ̀ yìí ó ṣeé ṣe ò kí nǹkan kó gbóná janjan láàrin àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ wa ẹlẹ́ẹ̀kẹwàá tó wà lórí àléfà báyìí nígbà tí àwọn ọmọ ẹgbẹ́ alátakò ti ṣetán láti gbé ojú agan sí ìgbésẹ̀ owó ọ̀hún nípa bíbèrè àwọn ìbéèrè ọlọ́pọlọ kí wọ́n tó lè fọwọ́sọ àti pé kì í kàn ṣe wípé àwọn yóò kàn déédéé bu owó àkíkàn ṣe wípé àwọn yóò kàn déédéé bu ọlù owó ọ̀hún níbàámu pẹ̀lú bí aṣíwájú bọ́lá tinubu ti ṣe béèrè fún láì tilẹ̀ ṣe ìwádìí dé ibi kùnúnkùndùn ṣé kì í ṣe wípé òkò pẹ́ǹtùká ti ṣe bí ẹni bọ́ sínú ẹgbẹ́ òṣèlú pdp báyìí àbí kí ni gómìnà mẹ́tàlá takú wípé alhaji umar dambagun ó ń ṣe ní alága àgbà fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún nígbà tí gómìnà mẹ́fà nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún táwọn jẹ́ alátìlẹ́yìn Alhaji Atiku abaka tako wọlé wípé lílọ níkànnì bọ̀yì o àti pé ọmọ ọwọ́ òwe ẹ̀fún bẹ́ẹ̀dì ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú PDP kò tí ì lójú o ǹjẹ́ wàhálà inú ẹgbẹ́ òṣèlú ọ̀hún kò ti bẹ̀rẹ̀ sí ni máa pa àwọn ẹgbẹ́ ọ̀hún lára ní pàápàá jùlọ lórí ìdàgbàsókè àti ìlọsíwájú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ní gbogbo ọ̀nà nígbà tí àwọn kan rí amòfin Nyesom Wike gẹ́gẹ́ bí ọ̀tá ìlọsíwájú tí àwọn igun kejì sì rí Alhaji Atiku abaka gẹ́gẹ́ bí ẹni tó ń fọwọ́ ìlọsíwájú àgọ́ ẹgbẹ́ òṣèlú náà sẹ́yìn ṣáájú ni àwọn àsọtẹ́lẹ̀ kan ti kọ́kọ́ jáde sáwọn ọmọ ẹgbẹ́ òṣèlú náà wípé gómìnà ìpínlẹ̀ Rivers tẹ́lẹ̀ rí amòfin San Wike kì í tí wọ́n lè wọ́n lè sẹ́yìn o nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ṣùgbọ́n táwọn ti gun igbákejì adarí ilẹ̀ yìí tẹ́lẹ̀ rí Alhaji Atiku abaka ní Wike báwo pẹ̀lú ìbéèrè wípé ṣé Wike lágbára ju ẹgbẹ́ òṣèlú ọ̀lọ́ ni àbí báwo ṣùgbọ́n tí mínísítà ọ̀hún fúlù àbújá bá ṣùgbọ́n tí mínísítà fúlù àbújá báyìí hàn ni òun yóò jẹ́wọ́ ara òun fún ẹgbẹ́ òṣèlú PDP kí wọ́n lè mọ̀ wípé bí òjò tó bá ń pa àràbà tó sì ń fa ìrókòyà bíi ti gínà tó ń kọ́ wíkìrìn ẹgbẹ́ òṣèlú PDP lọ́wọ́ nínú ètò ìdìbò ọ̀hún láti fi èyí bẹ́lẹ̀ nígbà tí ó ṣiṣẹ́ fún ààrẹ aṣíwájú Bọ́lá Tinubu ẹni tí ṣe alátakò aláàjì àtìkù abáka ti ẹgbẹ́ òṣèlú ọ̀hún gbé kalẹ̀ nínú ètò ìdìbò ṣíṣe alẹ́ wa tó kọjá lọ nígbà tí ó ṣe ìrànlọ́wọ́ tí ẹgbẹ́ òṣèlú APC sí ìrọ̀wọ́ mú pẹ̀lú ìrànlọ́wọ́ amò pẹ̀lú ìrànlọ́wọ́ pẹ̀lú ìrànlọ́wọ́ ẹnjìníà Ṣèyí Mákindé àti gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Benue Samuel Ortom àti àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún kan títí di àsìkò yìí orí kò tí ì mọ ibi tí ẹsẹ̀ ẹgbẹ́ òṣèlú ọ̀hún tó ń gbé lọ débi wípé gómìnà ìpínlẹ̀ Rivers tẹ́lẹ̀ rí ọ̀hún ń làwọn aláṣẹ ẹgbẹ́ òṣèlú pdp kò tí ì rí ọ̀nà àbáyọ láti dá sẹ̀ríà fún wíkẹ́ àti pé àwọn alátìlẹ́yìn àti pé àwọn alátìlẹ́yìn táwọn náà dúró lórí ọwọ́ wíkẹ́ wíkẹ́ ló yẹ kó jẹ́ igbákejì aláàjì àtìkú abákà nínú ètò ìdìbò síléṣà ilẹ̀ wa tó kọjá lọ ló jẹ́ pé gbogbo àwọn èèyàn yìí ẹgbẹ́ òṣèlú pdp wọn ò rí ọ̀nà àbáyọ láti dá sẹ̀ríà ní tààràtàrà fún wọn lórí ẹ̀sùn wípé wọ́n gbé ìgbésẹ̀ tako ìlọsíwájú ẹgbẹ́ òṣèlú náà nínú ètò ìdìbò iléeṣẹ́ ilẹ̀ wa tó kọjá lọ wàyí o wàhálà míì tún ti bẹ̀rẹ̀ sí ní fẹ̀rí kẹ̀kẹ́ báyìí o nígbà tí iná tẹ̀mí tún ti bẹ̀rẹ̀ sí ní mọ̀ lábẹ́lẹ̀ pẹ̀lú ìpètèpèrò láti yí àga mọ́ adìyẹ alága àgbà fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún alhaji umar damagun nídìí èyí tó ti bẹ̀rẹ̀ sí ní fa ọwọ́ aago ìlú aṣáájú ẹgbẹ́ òṣèlú ọ̀hún sẹ́yìn nígbà tí wọ́n sì ń fi gbogbo ìgbà sún ìpàdé ọlọ́gbọ́dúnrún ẹja mọ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún sí ọjọ́ iwájú eléyìí tó jẹ́ ti àwọn àgbààgbà tó ga jùlọ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún tá a mọ̀ sí pdp national executive committee ìyún nec meeting iléeṣẹ́ yorùbá gate tv kẹ́fìn wípé ọjọ́ jímọ̀ ọ̀sẹ̀ ti kọjá lọ ló yẹ kí àwọn adarí ẹgbẹ́ òṣèlú ọ̀hún kí wọ́n pé bírékoto ṣùgbọ́n kọlùkọlù tó ń bá wọn fínra kò tí ì fi wọ́n sílẹ̀ o débi pé wàhálà ọ̀hún ó túbọ̀ ń gbinlẹ̀ sí ni léyìí tí ó ti bẹ̀rẹ̀ sí ń sọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún di àkúrẹ̀tẹ̀ débi wípé ẹgbẹ́ òṣèlú PDP wọ́n pàdánù ètò ìdìbò síléeṣẹ́ ìpínlẹ̀ Edo àti ti ìpínlẹ̀ Ondo níbi tí èrò Wike àti ẹnjìnà Ṣèyí Mákindé ti ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ bó ti jẹ́ pé ojú kan ni Wike àti gómìnà Ṣèyí Mákindé wà lórí ètò ìdìbò síléeṣẹ́ ààrẹ ilẹ̀ wa tó kọjá lọ ṣùgbọ́n nípínlẹ̀ Ondo lórí ètò ìdìbò wọn Iro Wike àti ẹnjìníà Ṣèyí Mákindé ti ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀rọ rántí pé rògbòdìyàn èmi ni Paul ìwọ ni àpólò ló mú kí alága wọn tẹ́lẹ̀ rí sẹ́nitọ̀ Iyotahayu kí ó pàdánù ọ́fíìsì rẹ̀ tí wọ́n sì kéde Alhaji Umar Damagun gẹ́gẹ́ bí adéọlá gàgbà fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún lẹ́yìn ètò ìdìbò síléeṣẹ́ ẹlẹ́wà tó kọjá ṣùgbọ́n títí di àsìkò yìí ọ̀rọ̀ wọn ò tí ì lójú àfojúsùn ẹgbẹ́ ọ̀hún ni láti wọ̀nà àbáyọ ṣùgbọ́n wọ́n tún kùnà láti pe ìpàdé míì eléyìí tí yẹ kí wọ́n ti jókòó kí wọ́n ti sọ̀rọ̀ lórí ọ̀nà tí wọ́n ti gbà kí ìlọsíwájú kí ó lè bá ẹgbẹ́ òṣèlú ọ̀hún ṣùgbọ́n ń ṣe ni ọ̀rọ̀ wọn ó pín sí méjì àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ọ̀kan wọ́n dúró ti agbòfin Nyesom Wike tí ṣe mínísítà fúlù Àbújá nígbà tí igun kejì ní tiwọn wọ́n dúró ti Alhaji Atiku abaka lẹ́yìn tó sì mú kí ohun gbogbo kó ṣe bí ẹni dojúrú láàrin àwọn ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí wọn ò sì lè fi ẹnu ọ̀rọ̀ jóná lórí ìdàgbàsókè àti ìlọsíwájú ẹgbẹ́ wọn ní báyìí ò iná tẹ̀mí tí wọ́n tún da ní abẹ́lẹ̀ kò sẹ̀yìn àti gbọ́n adelé alága àgbà wọn dànù ìyún alhaji umar damagun yọ nígbà àwọn kan gbàgbọ́ wípé ìríjú wíkẹ́ ni damagun jẹ́ eléyìí tí wọ́n rí gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ láti dá ìfẹ́ àti àlàáfíà padà sínú ẹgbẹ́ òṣèlú náà wàṣíù ní gbogbo àsìkò tí wọ́n fi ń wọ̀nà àbáyọ yìí ṣàdédé ni akọ̀wé àgbà wọn nílẹ̀ nàìjíríà sẹ́nitọ̀ samuel anyanwu dédé kéde wípé àwọn ti sún ìpàdé ọ̀hún síwájú àti pé sísún táwọn sún ìpàdé ọ̀hún síwájú kò ṣèyàn àti kópa níbi ìsìnkú aya gómìnà ìpínlẹ̀ Akwa Ibom òjíṣẹ́ ọlọ́run abilékọ Umar Bassey Eno ọgbà bí wọ́n ti ṣe gbọ́ ọgbà bí àwọn nǹkan ti ṣe gbọ́ ìkéde yìí ni wọ́n bínú tí wọ́n sì fa ìbínú yọ gidigidi bíi pé àwọn nǹkan gbomi parí nínú wọn nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀sùn kan adelé alága wọn Umaru Damagun wípé ń ṣe ló mọ̀ọ́mọ̀ sún pàdé ọ̀hún síwájú kí ó lè túbọ̀ pẹ́ lórí àléfà títí di ọdún 2025 ohun tí Yorùbá Gidi TV rí gbọ́ ni wípé gómìnà mẹ́tàlá ni wọ́n ṣùgbà alága ọ̀hún ẹni tí wọ́n tún rí gẹ́gẹ́ bí ọmọwọ́ amòfin Nyesom Wike pabambarì rògbòdìyàn tó ń fi ẹgbẹ́ òṣèlú ọ̀hún lògbòdògbò níbi àwọn gómìnà míì tí àwọn tó nǹkan bíi mẹ́fà níye tí wọ́n jẹ́ ti gun Alhaji Atiku Abubakar náà ti ṣe dúró lórí ọwọ́ wípé lílọ ní kàìbó yìí wọ́n ní adé alága àwọn Alhaji Umar Damagun ó gbúdọ̀ lọ ni o torí pé Wike ló ń ṣiṣẹ́ fún nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún Wàsíù ibi tí orí tó ń bá ẹsẹ̀ ẹgbẹ́ òṣèlú PDP lọ báyìí kò tí ì sẹ́ni tó mọ̀ nígbà tí kò sì fojú hàn pé ìfẹ́ àti ìrẹ́pọ̀ lè padà sínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún bí wọn ò bá pe Alhaji Atiku abaka àti amòfin Nyesom Wike láti jókòó kí wọ́n sì fi eégún òtòlò to ọ̀rọ̀ eléyìí tó ti bẹ̀rẹ̀ sí ní dá wíwí sílẹ̀ látinú ètò ìdìbò sí iléeṣẹ́ ààrẹ ilẹ̀ wa tó kọjá lọ tó ìran alẹ́ níbi ni àwọn ti máa dáhùn dúró lónìí lórí ètò yín ètò wa kókónú ìwé ìròyìn wa lórúkọ olóòtú ètò yìí ní ọjọ́ tòní ọlákúnlé fásùgbà orúkọ tèmi ni hankney adéwálé adégbáyé fún iléeṣẹ́ yorùbá gidi tv ẹ kàn sí ojú òpó ìtàkùn youtube wa ẹ béèrè fún yorùbá gidi tv bẹ́ẹ̀ bá ti béèrè fún ẹ ó rí oríṣiríṣi àwọn iṣẹ́ àkànṣe ti àfi síbẹ̀ ẹ lọ síbẹ̀ ẹ lọ wò ó kí ẹ sì fi ìfẹ́ hàn sí i títí gbàmí ìtàtúmọ̀ àpàdé akínpé ẹ̀kú dédé àsìkò yìí lẹ́ẹ̀kan sí ire o